ẹ má torí pé mi ò wọlé làbújá yẹ àga mọ́ mi nídìí ó léwu o Tinubu kìlọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu tí ìgbẹ́jọ́ tako ìjáwé olúborí rẹ̀ sípò ààrẹ ṣì ń lọ lọ́wọ́ ní kóòtù ti ṣèkìlọ̀ pé ọ̀rọ̀ tó lè bí ìgè tó lè bí àdùbí ni o ọ̀rọ̀ tó sì lè dá ìdàrúdàpọ̀ yanpọ̀yanrin tí gbogbo nǹkan sì lè tibẹ̀ dojúrú pátápátá ni pẹ̀lú bí àwọn adájọ́ bá lọ wọ́gi lé ìjáwé olúborí òun sípò ààrẹ lórí ìpìlẹ̀ pé òun kò níye ìbò tó pọ̀ tó lólú ìlú ilẹ̀ wa Àbújá ó ní kí wọ́n má torí ìyẹn yẹ àga mọ́ òun nídìí o Tinubu tún sọ pé àwọn ìwé ẹ̀sùn méjèèjì tí àwọn alátakò òun ọ̀gbẹ́ni Peter Obi ti ẹgbẹ́ òṣèlú Labour Party LP àti Alhaji Atiku Abubakar ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP fi ṣọwọ́ sí ìgbìmọ̀ onídàájọ́ tó ń gbọ́ awuyewuye tó súyọ níbi ètò ìdìbò ààrẹ ìyẹn presidential election petition court ó láwọn ẹ̀sùn náà kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá awúrúju àti àgbélẹ̀rọ ẹ̀sùn ni kò sì wà níbàámu pẹ̀lú ìwé òfin orílẹ̀-èdè yìí pẹ́ẹ́ Tinubu sọ̀rọ̀ yìí nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ amòfin àgbà Wọlé Ọlánìpẹ̀kun nínú atótónu ìkẹyìn tí ìgbìmọ̀ onídàájọ́ náà fún wọn ní gbèdéke ọjọ́ mẹ́wàá kíkó wá wọn àti olùpẹ̀jọ́ àti olùjẹ́jọ́ àtàwọn lọ́ọ̀yà wọn pa gbogbo àwíjàre àti atótónu wọn pọ̀ kí wọ́n sì fi ṣọwọ́ sáwọn torí gbígbé ìdájọ́ kalẹ̀ lórí àríyànjiyàn ètò ìdìbò náà yóò wáyé láìpẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje ọdún 2023 ni gbèdéke ọjọ́ náà parí ọjọ́ ọ̀hún sì làwọn agbẹjọ́rò olùjẹ́jọ́ fa àtótónu ìkẹyìn wọn láwọn adájọ́ lọ́wọ́ adájọ́ haruna samani tó jẹ́ alága ìgbìmọ̀ onídàájọ́ náà ló pàṣẹ fáwọn olùjẹ́jọ́ ọ̀hún lọ́jọ́ karùn-ún oṣù keje ọdún yìí ẹ rántí pé gẹ́rẹ́ tí àjọ elétò ìdìbò ilé wa Independent National Electoral Commission INEC ti kéde lọ́jọ́ kìíní oṣù kẹta ọdún 2023 yìí pé Bọ́lá Tinubu ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ló gbégbá orókè pẹ̀lú ìbò tí iye rẹ̀ tó mílíọ̀nù mẹ́jọ ó lé ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin eight million seven hundred ninety-four thousand two seventy-six nígbà tí Àtíkù ní ìbò mílíọ̀nù méje ó dín díẹ̀ Peter Obi sì ní ìbò mílíọ̀nù mẹ́fà àti díẹ̀ nílé ẹjọ́ náà Àtíkù àti Obi pẹ̀lú ẹgbẹ́ òṣèlú kówá wọn fẹ̀sùn kan àjọ INEC pé ìkéde jìbìtì ni wọ́n ṣe fún Tinubu yìí wọ́n ní àjọ náà kò tẹ̀lé ìlànà àti òfin tó rọ̀ mọ́ ètò ìdìbò ààrẹ rárá màgòmágó rẹpẹtẹ ni wọ́n ló ṣẹlẹ̀ lásìkò ìdìbò tó wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọ̀hún wọ́n sì rọ ilé ẹjọ́ náà láti wọ́gi ìkéde INEC lórí Tinubu àti pé kí wọ́n yí àga ààrẹ ọ̀hún mọ́ Tinubu nídìí yàtọ̀ sí bí wọ́n ṣe ní àròpọ̀ àti ìṣirò INEC kò péye wọ́n ní àkójọ èsì ìdìbò ṣì ń lọ lọ́wọ́ láwọn ibì kan kí INEC tó fi ìkánjú kéde Tinubu wọ́n ní tá a bá gbé ìyẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan Tinubu tí wọ́n kéde rẹ̀ yìí kò ní ìdá kan nínú ìdá mẹ́rin ojúlówó ìbò tí olùdíje kan gbọ́dọ̀ ní nílùú Àbújá olú ìlú ilẹ̀ wa wọ́n tún fẹ̀sùn kàn pé tá a bá dà á sílẹ̀ ká tún ṣà Tinubu tí wọ́n kéde rẹ̀ yìí kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ láti wà lára àwọn olùdíje rárá débi tí yóò náwó sípò ààrẹ ká má ti sọ yíyege ìbò pẹ̀lú torí arúfin tẹ́lẹ̀ rí ni wọ́n ní ìdájọ́ ilé United States District Court ti pàṣẹ kí Tinubu yááfi owó rọ̀gùnrọ̀gùn ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénírínwó dọ́là wọ́n nídìí okòwò gbígbé egbògi olóró tí wọ́n fura pé ó ń ṣe nígbà yẹn ló ti rówó náà lára ẹ̀sùn míì tí wọ́n tún mú wá ni pé igbákejì Tinubu ìyẹn Alhaji Kashim Shettima ti lékun méjì nídìí ètò ìdìbò ipò méjì ló dù lọ́jọ́ kan náà lásìkò ètò ìdìbò ó fẹ́ ṣe sẹ́nẹ́tọ̀ ó sì fẹ́ dupò igbákejì ààrẹ lẹ́sẹ̀ kan náà èyí kò sì bófin ètò ìdìbò mu lásìkò tí Àtíkù parí ìfẹ̀sùnkanni rẹ̀ ẹlẹ́rìí mẹ́tàdínlọ́gbọ̀n ló pè wá jẹ́rìí ní kóòtù nígbà tí Peter Obi pè mẹ́tàlá péré tí wọ́n sì tẹ́ pẹpẹ ìwé èsì ìdìbò tó lé ní ẹgbẹ̀rún lọ́nà méjìdínlọ́gọ́sàn-án one eighty thousand síwájú kóòtù náà gbogbo ẹ̀ lórí bálabàla bẹ́ẹ̀ INEC ní àwọn ìwé tí kò ṣeé gbẹ̀rí ẹ̀jẹ̀ ọ̀hún làwọn fi ṣe ìkéde Tinubu àmọ́ Ọlánìpẹ̀kun sọ nínú ìwé àkọgbẹ̀yìn rẹ̀ ọ̀hún pé àwọn ẹ̀sùn táwọn olùpẹ̀jọ́ fẹ́ kílé ẹjọ́ torí ẹ̀ yí oníbàárà ọ̀hún lágbòdà síná yìí kò lẹ́sẹ̀ nílẹ̀ ó ní àwọn olùdìbò ìlú Àbújá kì í ṣe àkànṣe èèyàn wọn ò sì lẹ́tọ̀ọ́ kan tàbí wà ní ipò ara ọ̀tọ̀ kan yàtọ̀ sí èyí tí gbogbo èèyàn káàkiri ìpínlẹ̀ yòókù ní ó wá ṣèkìlọ̀ pé tí wọ́n bá torí pé ìdá mọ́kàndínlógún péré ni Tinubu ní làbújá tí wọ́n sì yẹ àga mọ́ ọ nídìí wàhálà ńlá ni yóò bẹ́ sílẹ̀ ní Nàìjíríà. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.